mo kí gbogbo wa kú dédé àsìkò yìí mo kí wa káàbọ̀ síkànnì ẹ̀yà yorùbá àdúrà gba olúwa tó ìbàbágbéyà lórúkọ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀kan níwà yìí ẹ̀yà yorùbá a máa ń gbé àṣà àti ṣe ilẹ̀ káàárọ̀ òjire a máa ń gbé ga ni o òun ló tá a tó fi wá sí abúlé yìí láti wá sọ̀rọ̀ nípa nǹkan tó jẹ́ bí ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ káàárọ̀ òjire bíbí ah yorùbá mà dá o yorùbá rẹwà lédè yorùbá ò ní tọwọ́ tèmi parun ẹ ṣé púpọ̀ tẹ́ ń kàn nìyí kí ni tá a fẹ́ bára wa sọ bẹ́ẹ̀ ṣe ń wo fọ́nrán fídíò tí ẹ wò mí ẹ bá wu ẹ̀yìn mi ẹ rí i pé igi ọ̀pẹ ni mo dúró tì yí igi ọ̀pẹ igi owó igi ọlà igi tó jẹ́ pé ẹni tó bá ní báyìí ó ti jẹ́ èèyàn pàtàkì torí pé igi ọ̀pẹ ìrè igi owó ni o oríṣiríṣi nǹkan ó láti lè rí lára igi ọ̀pẹ lára nǹkan tá a lè rí lára igi ọ̀pẹ tó ṣe kókó tó yẹ pé kò sí ọjọ́ kan kí ẹ̀dá kan má fi ṣe bẹ̀ ó ní epo pupa epo pupa ó lá máa ń rí lára igi ọ̀pẹ aragi ọ̀pẹ wádìí tá bá ti wádìí epo pupa mẹ́ẹ̀ kì í wá ṣe epo pupa nìkan la lè rí lára gi ọ̀pẹ yìí àǹfààní sodo sínú gi ọ̀pẹ tá a bá wá ṣe epo pupa yìí àwọn nǹkan tá a lè rí bẹ́ẹ̀ á rí èkùrọ́ bẹ́ẹ̀ èkùrọ́ lẹ rí tí mo mú lọ́wọ́ ẹ̀ èkùrọ́ tá a rí bẹ́ẹ̀ yìí kì í tún ṣe èkùrọ́ lásán àwọn nǹkan ò tún fọ tán bá tún wá fọ èso tó ń bẹ́nu rẹ̀ ó làwọn nǹkan tó fi ń ṣe òróró àwọn nǹkan fi ń ṣe àdí lára ẹ̀sán tó wà lára ẹ̀ yìí tán bá tún fi ṣe ó tún ní nǹkan tí wọ́n tún fi ń ṣe àwọn míì fi ń dáná ẹ rí pé igi ọ̀pẹ rèé àǹfààní tó pọ̀ gan wà lára rẹ̀ gan ó ṣòro sáré lára tá a bá ti wá rí a tún wá rí nǹkan kan tó yẹ pé tá a bá ti ṣe pé tán òun la máa fi ń ṣe ògùsọ̀ ògùsọ̀ yìí la máa fi ń dáná tí wọ́n bá ti kó tí wọ́n ti ṣe ó dàbí kẹ̀tẹ̀pẹ̀ báyìí ló ṣe rí tí wọ́n bá ti kó papọ̀ wọ́n mọ̀ sí ara lé àwọn tá a bá jẹ́ ọmọ ilẹ̀ káàrọ̀ òjìrè dáadáa tá a gbé lábúlé ó petrol lọ tó dẹ̀ jẹ́ pé ẹ̀mọ̀ta bá ti da petrol sí náà sí ó ti jó tán ṣùgbọ́n ògùsọ̀ yìí pẹ́ nínú náà. dáa ẹ rí pé yorùbá yorùbá dùn gan ọlọ́run kẹwàá nílẹ̀ káàrọ̀ òjíire gan pé tí wọ́n ṣe léwu nìkan lẹ́yìn àǹfààní tá a tún nílẹ̀ ara gé ọ̀pẹ o ara àwọn àǹfààní tá a tún rí ń bẹ̀ òní ẹmu dídá òní dídá ẹmu là á kọ́kọ́ mu kó tó di pé wọ́n gbé ọtí ẹlẹ́rìndòdò àwọn òyìnbó dé ọlọ́run kẹwàá ńlẹ̀ káàrọ̀ òjíire gan bó bá jí ẹ̀kúlé wa lásán ó la bá gbígi ọ̀pẹ sí a máa jẹun a máa jẹ nǹkan gidi torí pé igi ọ̀pẹ tẹ́ rí epo lásán gan-an téèyàn rí gbẹ̀gẹ́ lásán ọjọ́ wo lẹ rẹ́ nìkan tó ṣe bẹ̀ tó wá lóun ò fepo sí i àfi kó nǹkan jẹ oúnjẹ lásán bẹ́ẹ̀ ẹ ẹ̀ lérí láyé ojoojúmọ́ òun là ń jẹ epo ìdí nìyẹn tó fi jẹ́ pé ọlọ́run kẹwàá igi ọ̀pẹ tẹ̀ ń wò yìí àǹfààní pọ̀ ń bẹ̀ dáadáa ṣé wá rí ẹ̀yìn yẹn náà lẹ́ ń wò lẹ́yìn mi yìí kò tí ì pọ́n dákun máa ń gbé kámẹ́rà wá bí dáadáa káwọn yẹn lè rí ṣé rí ẹ̀yìn lẹ́ ń wò yìí ẹ̀ lẹ́ ń wò yìí sọ ẹ̀ sọ́ọ́sọ́ ẹ̀yìn èmi ẹ̀ ti rí olóbìbí yìí ẹ olójúbi ẹ ti rí olójúbi yìí bá gbé kámẹ́rà sẹ́yìn padà sẹ́rí sọ́nsọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀gún bẹ níbi bẹ̀ tó jẹ́ pé béèyàn ò bá sọ́ra ẹ̀gún yẹn ó gun yàn lọ́wọ́ ẹ̀gún yẹn yóò gun yàn lọ́wọ́ téèyàn ò bá sọ́ra bí ó ṣe bíbí yìí wọ́n fi lára balẹ̀ tí ó fi pọ́n tó bá ti pọ́n omi wọn ṣẹ̀ṣẹ̀ wá gé kúrò lára gi ọ̀pẹ yìí wọ́n wá gé pẹ̀lú àáké wọ́n gbé kalẹ̀ lẹ̀ fún bí abẹ́ ọjọ́ méjì tó fi jẹ́ pé yóò ti rọ̀ torí tí ò bá ṣe bẹ́ẹ̀ tó wọ́n ṣe bẹ́ẹ̀ tó yẹ pé má ṣe gé lulẹ̀ ó ṣe fẹ́ máa yọ́ kò ní rọrùn fún wọn sọ sọ ẹyìn ìyẹn ẹ̀gún tó wà lára ẹyìn yóò mọ gún yàn lọ́wọ́ ọlọ́run kẹwàá ńlẹ̀ karò òjìrè gan kó lọ má jẹ́ kí àṣà yorùbá kó tọwọ́ tèmi parun ẹ̀yin náà sọ pé kò ní tọwọ́ tẹ̀yin náà parun bẹ́ẹ̀ ṣé wò kàn nìyẹn mọ́ bá wa ṣíà rẹ̀ torí pé àwa ń gbé àṣà àti ṣe ńlẹ̀ karò òjìrè gan ni ẹ ṣé àdúrà gba olúwa tó bàbá gbéyà lórúkọ mi á tún mọ wá nígbà míì ká ní ọjọ́ rere o ó dàbọ̀.